الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة المبعوث للع... رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد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 يجد نفسه في سلك من أحب الله فإذا أحب الله عبدا وفقه فإذا وفقه عامله برضاه أقبل فرما باتس المسلمين أترى لكي جراج جريفان نبي صلى الله عليه وسلم أن صلوا برات وما جاك يسمبوا الله بان سليكون كيان نبي وبان سليكون لاري àti àwọn ìrìnàkan sọ̀hábà rẹ̀ kí àwọn náà máa wọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alikiyama ẹ̀yọ́ mọ̀ yàmú ẹ̀sìn mo ń fi àsìkò ìrọ̀ létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala kẹ́bí mo ṣe máa mẹ́lẹ̀ sí ìbẹ̀rù rẹ̀ àní takùlọ ẹ̀kọ́ ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run eléyìí tó ti lọ ṣáájú wa ó náà ni àsọtẹ́lẹ̀ tó tó ń sọ fún àwa náà kábẹ̀rù òun à ń bi Allah subhanahu wa rẹ̀ ìbẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ náà ni máa ń jogún rẹ̀ dà kọ́dà fún kó rẹ̀ fún èmi àtẹ̀yìn a máa bẹ̀rù rẹ̀ ní ìbẹ̀rù ti mọ̀nàfíkì yìí pé gbangba ni ọ̀ máa dà kọ̀rọ̀ yóò burúkú jáì jẹ̀mọ́ àìsí kò lórí àwọn tí Lukman ti sọ kọ́lọ̀ndákan kọba ní kẹlùkùmánà náà ọ ń sọ fọ́mọ yìí a sì ní kí ní nǹkan yìí o náà ní tí mọ́ fi rí ọmọ rẹ̀ gbogbo àwa tí a fi a rí ìsinmi nínú ìsinmi wa ẹni tí fi o náà rí ìdààmú

mọ́tẹ̀lé ojú ọ̀nà àwọn tí ń yìnbọn pààyàn mọ́tẹ̀lé ojú ọ̀nà àwọn ń tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ìtẹ́bí ìtẹ̀bí ìlàmìnà ànáàdà ilẹ̀ ojú ọ̀nà àwọn tí wọ́n kọ́rọ̀ wọn ti sọ́dọ̀ èmi ọlọ́run ọba olórí wọn sì náà ni ànábì wa sallallahu alaihi wa sallam ọba náà kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ànábì sallallahu alaihi wa kọwàáfì ìjọba pamọ́ nínú ojú ọ̀nà yìí ń tàlàyé fún àṣọ̀hábà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ fún odidi ogún ọdún ó lé mẹ́ta gbogbo ogún ọdún ó lé mẹ́ta yìí tí wọ́n bá ń jà sí oṣù mẹ́fà mẹ́fà yóò fún wa ní oṣù mẹ́fà lọ́nà ogójì àti mẹ́fà tí a bá wá mẹ́yọ kan bẹ̀ pé ó ní bàtọ́lọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìfisẹ́ràn nábì ó ní ọlọ́mọ fi àwọn nǹkan kọ̀ọ̀kan hàn lójú rẹ̀ àlá wà á sọ́dà wa hàn gbogbo tí ó fi bá lò pẹ̀lú àǹfin nǹkan lójú gbogbo òyòkú pátá ojú ayé ní àmẹ́bì ti sọ́rọ̀ wá tó rọ́bí wọ́sọ̀lámù kọ wá sí kẹ́kẹ́ pàmà abadan abadan ṣùgbọ́n kó tó lọ ọ́sọ̀ àwọn àkọtẹ́lẹ̀ tó ń ọ̀bà tí ń bẹ̀ máa àwọn nǹkan ikú ànábì gan sallallahu alaihi wasallam odidi àdánwò ní fáwọn mùsùlùmí nítorí wípé àárí àríyànjiyàn àárí nǹkan tuntun tí ó ṣẹlẹ̀ tí àwọn èèyàn ó ti takú lórí èyí tí ọ̀bá ọba mu wọ́n sì máa pè ọlọ́run ọlọ́run pé ti ànábì káwá ní nàìjíríà ẹjẹ́ ara àwọn mẹ́wàá lọ màdínà wọ́n lọ bèèrè wà lọ́wọ́ nàbí ọ̀sánà ẹ̀sí òsì má eléyìí yọ́ máa tàwọn èèyàn lókù ọ̀dọ́ wọn eléyìí yọ́ máa tàwọn èèyàn nílé lọ́dọ̀ wọn wọ́n sì máa pé ìntí ànábì ń sọ oní ń ṣùgbọ́n òun náà ni ìmọ̀ parẹ́ ní tí ànábì mú wa sallallahu alaihi wasallam gbogbo bí ó ṣe gbìyànjú tó à ń bá nǹkan yìí náà ní dojúmọ́ lójijì ni. àwọn ojú ọ̀nà wo ni ànábì tọ̀ sallallahu alaihi ìsí ọlọ́run ọba ní ọ̀kan ìmú ní àṣọ níbi ìjọsìn rẹ̀ kẹ́mọ̀ pàǹkẹ̀kẹ̀ mìíma in tó jẹ́ kí ìtẹnumọ́rọ̀ yọ tó kó tọ́wọ́ pàmílẹ̀ ìtẹ́ ayé àtẹ̀kọ́ tẹ̀lé ayé ìní àtẹ̀lé ya bunayya inna intaku mikola zarra intaku mikola habbatin bí ẹbọ yìí ṣe rí kọ pamọ́ tó Allah subhanahu wa ta'ala yóò fà jáde jẹmọ́ra yóò wà rí bẹ́ Ànábì sallallahu alaihi wasallam ojú ọ̀nà yìí ojú ọ̀nà àwọn ànábì tó ti lẹ́fà jù lára àwọn èèyàn kí ló fi le jù Ànábì sallallahu ó lo 13 years ní maka dáwà tí ń bẹ́ńbẹ́ dáwà ẹ má pa nǹkan kakọ̀ mọ́ lọ́hùn ẹ má kí ọ̀hún torí pò nípìnlẹ̀ ìpìlẹ̀ owó ọmọ ọmọ nǹkan ìkúlẹ̀ lórí ìpìlẹ̀ òní òní jẹ́ ìpìlẹ̀ òní òní jẹ́ gbé orí títẹ̀ bẹ́ẹ̀ oríṣi ọlọ́run sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún wípé àwọn ẹni títò oná làwọn ẹni tí wọ́n è lọ́kítìpá lóhùn ọlọ́run ọ̀bá lọ́wọ́ ẹ̀sìn báyìí wọ́n mọ̀ síbẹ̀ ẹ̀mẹ́sìn báyìí wọ́n mọ̀ síbẹ̀ ẹnu àlàyé wọ́n mà ẹnu àlàtọ́rọ̀ ọ̀bá rẹ̀ wọ́n mà ojú ọ̀nà yìí Ànábì sallallahu alaihi a máa kó méjì mẹ́ta mẹ́rin pọ̀ nígbà mi sínú ọ̀rọ̀ ẹyọ kan tí ó fi máa sàhábà sọ̀rọ̀ ìgbọ́lọ́run ọba yé yìí ìsẹ̀mí àwọn fi rọrùn tí a fi ó ń sọ fún wa wípé wa anibu ila rabbikum wa aslimu lahu ẹ fọ́rọ̀ yìí tọ́ náà wà á sì mú un lọ́wọ́ ẹ má ba lọ́kìtì fà nítorí ní ẹ máa ṣe ìyẹn máa ṣe nítorí pé ẹ̀yin gbọ́n mara yín tó ọba tó yín èmi nira ní sọ ọmọ tọ́lọ̀ ń fi ọ́ sí láàrin tẹ̀síkẹ̀síkì oúnjẹ ọlọ́run wa bá ní sọ́nà àdísà bí rẹ́rọ rọ́bì allahu ta'ala anardo riwaya ilé imam muslim lónìí oúnjẹ ọlọ́run ni la tahasadu wala tanajashu wala tabaghadu wala tadabaru وكونوا عباد الله إخوانا المسلم أخ المسلم لا يظلمه ولا يحكره ولا يحكره ولا يخذله بحسب امرئ من الشر أن يحكر أخاه المسلم المسلم على المسلم حرام دمه وماله وعرضه أنا صلى الله عليه وسلم ní ká ilẹ̀ ìṣẹ́ ló dúró ọ̀nà tí èmi mú wa lẹ́tà ha sọ́dún ẹ má ṣe tara yín mọ́ jẹmọ́ra gbogbo wa la gbà kọ́lọ́run òpin bákan náà ó pín bó ṣe bó ṣe wúlẹ̀ ló pín àjọ wà lọ́jà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ wọ́n máa gbókun ha ẹni tí wọn bá gbókọ rẹ̀ fún mo fi wá ìsinmi fún ni ẹni tí ń rẹ̀ àdánwò mẹ́ẹ̀tẹ́ fún mo fi wá ọ̀pọ̀lọpọ̀ mo kàn fún tí gbogbo ilẹ̀ lẹ́jọ́ lọ lé bákan náà àwọn bá mọ̀ jù mú yín wà látàmì àjẹsù ẹ má máa di bágì lórí ọ̀rọ̀ kátàkárà kẹwàá máa jẹ baranda lọ́nà tí ọlọ́run ọgbà bínú sí ní ó baranda yóò tún wá di ọ̀gọ́ ọlọ́jà àwọn eléyìí ọ̀rọ̀ wà láàtà bá gọdù ẹ̀yin mùsùlùmí ẹ má dùn ara yín má ẹ má dùn ara yín wà láàtà dábàrù ẹ má dàrú débi pé ẹ fọkọ̀tẹ́ ma wá kọ́ ìtira yín tí nǹkan bá ti dára ní ẹ̀ yẹjú tọ́bá ti jẹ́ àátùn rẹ padà wàkúnù ìbáadàlọ́yìn ìkọ̀wàna gbogbo ní ẹjẹ́rú ọlọ́run ọba lọ máa yá ẹ̀sẹ̀rẹ̀ ayé ní òṣìṣẹ́ ọwọ́ al-muslim akọlù muslim mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí rẹ̀ ni al-muslim akọlù kọ́dà ara ní tí ọmọ àtẹ̀lẹ̀ láàrin wọn láyé ẹ̀bùn ọgbọ́dọ̀ bòó sí mùsùlùmí ò gbọdọ̀ kàbùsí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ wà láàyà irúhù ò gbọdọ̀ yẹpẹrẹ rẹ̀ wà láàyà dúnúhù kò gbọdọ̀ tàbùkù rẹ̀ bí hajj ibrahim lè ṣẹ́rì àyíyá ṣe wà fọwọ́ tí wọ́n bá ní èèyàn dára ó tó lọ́rùn tí wọ́n bá bá lọ́wọ́ èèyàn pé èèyàn yẹpẹrẹ mùsùlùmí alimusulmi alimusulmi haram musulmi tí musulmi bẹ́ẹ̀ ṣe jọ wà láìra yìí èèwọ̀ ni nílùúwáyà mi wàlá yùsẹ̀lẹ́mùhù musulmi ò gbọ́dọ̀ fa musulmi ẹgbẹ́ rẹ̀ kalẹ̀ fún ìjìyà kó pláńyà pẹ̀láwọn ìyàtẹ̀wọ́jọ́ díbágí kálukú náà mọ tó ń dẹ́wò mẹ́ bí ẹ ti fẹ́ yọ mùsùlùmí lọ́jà bí ẹ ti fẹ́ pa ìsọ rẹ̀ rẹ̀ bí ẹ ti fẹ́ sọlọ́kùtì ètìtì ẹ̀ tẹ́ ń jọ ń ṣe ní sí ìpapọ̀ ó ń tọ̀ ní òpin ìlú ọlọ́run jẹ̀mọ́ tó wọ́n jẹ́ pé nǹkan nàbí wàá sí là ń ṣe ṣé bá a ti mọ̀ rí wọ́n ti tó ń kí lẹ́nu ah, tó bá jẹ́ pé ẹlòmíì ìbáni àwọn tí wọ́n pè ní ìṣe mùsùlùmí o kápẹ́ lómii ìbáni tí èsì muslim ẹ lè pè lè sí. alájú àwa àwa èyí hàn wọ́n sọ bá ń fẹ́ nìkan lónìí wọ́n gbogbo mùsùlùmí nìjẹ́ mi òun náà sọ jẹ̀mọ́ kẹfìrí ọmọnù ala rẹ̀ ilé iṣẹ́ ìjọba ìyàwó ní jẹ́ mùsùlùmí àfi kọjọ́ pé mùsùlùmí náà ni ẹ̀ẹ́bà lábẹ́ rẹ̀ mùsùlùmí ò ní sunkún àwọn ọmọ ṣùgbọ́n ẹ̀lẹ́ ẹ̀bà ní abẹ́rẹ̀ arúgbùsọ̀sọ́ wọn sọ wípé bẹ́ẹ̀ tí wọ́n wọ́n dámù ẹgbẹ́ mùsùlùmí kan kò gbọ́dọ̀ tọwọ́ mùsùlùmí bọ́ haramu láàrin dúkìá mùsùlùmí kan kò gbọ́dọ̀ pòórá wọ́n jẹ́ mùsùlùmí kan lọ́mọ̀ sí jẹ́mọ́ bákanáà wà irin tó iji ọmọlúwàbí mùsùlùmí kan wọ́n gbọ́dọ̀ ta epo sásù àlá rẹ̀ kọ́ wá jẹ́ pẹ́ epo ní mùsùlùmí tàbí òlò fún ọ lọ́wọ́ ọbẹ̀ gbogbo ń ta wọ́n sọ pàdé mẹ́bí sọ yìí dàbí bara tí wọ́n bá dáyẹ̀yẹ ilé àlẹ́ ní ọkọ̀ àfáà ní ọ̀kọ́ àwọn ilé àbándélé mú àwọn ìṣòwò ìṣẹ́lẹ̀ àti à àwọn ilé àgbàlódé nù àwọn ilé àtàwòdí nù oní ọkọ̀ bẹ̀rẹ̀ bí ó náà ṣùgbọ́n mi ò ṣe bí gbé ìṣòro àwọn oníwà àwọn alákatá kìtìnù ìjọmọ̀ ìyá yóò sì má bẹ́ẹ̀ sì ni tá àbá ti ṣe bẹ́ẹ̀ mọ́ a ní rí ọ̀nà ọlọ́run kí ni ẹ̀rí wa jẹ́min àdíṣẹ́ àbúrẹ́ta ويسخط لكم ثلاثة ويمي ويكره لكم ثلاثة يرضى لكم أن تعبدوا ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا من ولاه الله أمركم ويكره, ويكره لكم ثلاثة قيل وقال وكثرة السؤال وإضاءة المال النبي صلى الله عليه وسلم inna Allah yarda lakum salata nǹkan mẹ́ta kan bẹ tẹ́ ẹ bá ti ń ṣe nǹkan mẹ́ta ìta yẹn ẹ mọ̀ rí ọ̀nù ọlọ́run kìí ṣe tó le ìrọ̀nù ọlọ́run lẹ́mọ̀ ẹ̀ tẹ́ ẹ bá ti ń lù yọ máa dán bẹ́ẹ̀ bá ń fan yọ máa yọ bẹ́ẹ̀ bá ń fà yọ máa tóra wọn ọ̀rọ̀ yọ́ta máa bọ̀ sí mẹ́ta kan sì bẹ́ẹ̀ bá ti ń ṣe ẹ̀ nírí ọ̀nù ọlọ́run bẹ́ẹ̀ bá ń fà ká tóra wọn bẹ́ẹ̀ ń fan kò ní yọ bẹ́ẹ̀ kò ní dún ó ń sọlọ ní inna Allaha an la tushriku bihi shay'an ọlọ́run yọ́nú sí fún yín ẹ mẹ́rin ọ̀nà ọ̀rọ̀ yóò máa bọ́ sí ẹ máa sí náà láì dá gẹ́gẹ́ mọ́ gbígbà sílẹ̀ ìṣòògùn sínú ẹni tí ń bá yín tí bá lè yẹ tẹ́yìn jẹ́ ń sọ fún ọlọ́run mẹ́jà n'ụlọ orí báyìí ń bẹnu ilé ayé rẹ̀ orí tẹ́yìn wá sóògùn ìlọlọ́pàá bíi méjìlá pẹ̀lú ban ní ó tẹ̀lé wọn àbọ̀ olóògùn wálé wọn ni ọmọ òfurufú bàbá wa ní ẹsẹ̀ bàbá ọmọ ẹgbẹ́ mi náà ń tí ń sìn nù wọn àkọ́bí nù sóògùn lọ́dọ̀ rẹ̀ ìnàlọ́ ọ̀làkùn àǹtá àbùdù kẹ́ẹ̀mọ́ sí lọ́wọ́ba wàlá tushriku bihi shay'a kẹ́ẹ̀mọ́ pa kankan pọ̀ mọ́ lọ́wọ́ kẹ́ẹ̀fì lálàáfíà kẹ́ẹ̀fì nísìnyí. jẹ́mọ́ àhámàrẹ̀ àhámàrẹ̀ nítorí pé ni wọ́n fi fíìlì fọ́ọ̀mù fún yà tí ìlú ọ̀fọ́ kan kankan mọ́ lọ́wọ́ wọ́n wà kọ́kọ́ èyí pé muslim mùsùlùmí tó ń kírun ni wọ́n tẹ̀tẹ̀ wúrú rẹ̀ tó ń dáwẹ̀ ni wọ́n tẹ̀tẹ̀ wúrú torí pé ẹni tí wọn bá fíìlì fọ́ọ̀mù fún yìí kò sí bí wọ́n kọ̀ọ̀kan yìí fúsì ọlọ́ọ̀lẹ́ni tí wọ́n wá wo sí ẹ̀rẹ̀ pẹ̀lú ìbẹ́ bọ́ ń bẹ̀ fala nuqimu lahum yawm al-qiyamati wazna kò sí ní tá a fẹ́ tú òun sẹ́wọ̀n kò sí ní tá a fẹ́ wọn. a ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ èèyàn kan náà náà

isu ajọba ń bẹ ya. yẹn wọ́n ń ta stóòfù bẹ àlòkù láńtà àlòkù bẹ́ẹ̀dì lókùnlẹ́jà náà mẹ́mẹ́ nǹkan alágbó pàṣásùn pààrọ̀ nǹkankan ọ̀mẹ́mẹ́ ọmọbìnrin léje léje tọ́jọ́ pé tọ́ba bábà ń kú yọ ọ̀rà tọ́ba bá ń tún ṣe ń kú fọ́ kọ́gbà lọ́jọ́ díẹ̀ tẹ̀yìn ń Enyi ara ọjà ọ̀ràn yá ẹni tí ọba fẹ́ sórí ibú tí ọ̀fẹ́ fẹ́jẹ̀wẹ̀ tí ọ̀fẹ́ pawó láìní dúró náà títà nǹkan ogun títà nǹkan yìí kò gbọ́dọ̀ ní alamisi ti ń yìí o èyí àná àti jimá ti ń yìí jẹ̀mọ́ ọ̀ràn ti ń dánwò ntí ìlú nítorí wípé ń lọ rèé ṣéèkì ilẹ̀kùn ìbínú ọlọ́run bọ́ọ̀bà tí ó sì àwọn àlàjá àlàjá wọ́n gbọ́ àwọn àlàjá àlàjì wọ́n gbọ́ wọ́n lọ́rọ̀ tó mọ́bìnrin sọ́jà ìlẹ́nu ìké sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀gbàlà ní sọ òbú muslim òbú christian ọ̀dà kọ̀ọ̀yẹ́sìn kankan ọlẹ̀ tí wọ́n bà fẹ́ fẹ́ jẹ̀wẹ̀ ẹ ń bá fẹ́ tajà tẹ̀tẹ́kọ́ fẹ́ bí ó lọ́wọ́ yẹn àwọn èèyàn wàjà lánàá o àjọ wà bàbá yín o àfìsọ ẹran ìṣù ẹrẹ tó ti wà náà olójúdí ẹ ti wá o obìn tí ń bẹ nù bíbélì rẹ pé kò sọ̀rọ̀ ń dáńdá ọwọ́ àgbà si tí àfọ àbáwá fún ọlọdún kan náà títà ń sọń dọdọ pé ayé náà sùn ẹbẹrù ọlọ́run mọpa nǹkan pọmọ náà òjòkó ó padà ayé náà sùn wọ́n rẹ̀ rọ̀bíkà ọwọ́ akírun fa ìwọ̀n ti bá ń fa ìmọ̀ iye ọdún kálí sórí rẹ̀ wà lẹ́ò ti wà ní ìtúbà. àwọn èèyàn wọn ń kọ́ ọ̀rù ara wọn pé lágbẹ́jọ́ náà kọ́sọ́mà rẹ̀ pé wá o ó ń wọ̀ lọ́ba gbà wá lè wá o torí ẹ̀ ń bá wọ́n jàdé ní atúmọ̀tò ò ní wọ́n fẹ́ pàwó tí ọmọ wọn lọ jẹmọ́ ìbò ní afọlọ́run sí náà sàárà ayásíẹ̀ sàárà ayásíẹ̀ ẹwẹ́ ń táyé rẹ̀ ti dàrú láti bẹ èsù sí mọ́ tó fẹ́ ṣe nígbè èèyàn níyà àti bàbá tí wọ́n ti dàgbà tí wọ́n á pàdé ẹ̀lú náà pé sàárà ayásíẹ̀ pé ọ̀gbọ́dọ̀ kí aláàrẹ̀ o wọ́n ní aláàrẹ̀ ọ̀rùn ẹ̀mí sọ pé àìtú olúwa rẹ̀ ló wí bẹ́ẹ̀ àìtú ọ̀run tọ́tẹ̀ máa bèèrè pé jẹ́ bí màmí èèyàn ni tó ní kí n wí fún ẹ̀mí aláàárẹ̀ aláàárẹ̀ ó ti kó wájú ẹ̀ á sì jọ mọ́ra tó lẹ́yìn ìmọ̀ọ́mù dọ́kíràn kò sì rí ìyá rẹ̀ kọ̀rọ̀ àbá rẹ̀ kọ̀rọ̀ rẹ̀ fún àbá rẹ̀ kò dé ní ẹbí mọ́ tẹ́bẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ ó sì sáré tí ó lọ kí kọ́ọ̀tì òrọ̀hìn ẹn tí bá sì máa ń gbé ìbí ẹn tí ìjáde pọ̀ ìdá àjọ́nà tàmájìlì sẹ́nu tó bá jókòó lẹ́ní ààyè kan níbi àti ní òrọ̀hìn wọ́n yọ ìkí ọlọ́run kúrò láàyè tó ń bá tó dìde fẹ́ ń kó bá wa

afáà ní kí ó dín ó ní ìníṣòro kí ní ìṣòro rẹ̀ ó lóun lórí ọkọ̀ ẹgbẹ́ ọgbà yìí èmi àti ní bá tí bàbá wà lẹ́yìn ní sọ́dọ̀ bóòlà jẹ́ sọ̀rọ̀ gbèsè mẹ́ ló ń pè á ọmọ ọmọ rẹ ló fi pé ìṣòro ayé òun náà nígbà àfáà ó dà sí ẹni bó ń rí ẹni tó ń lè fẹ́ ah, ẹni tí ń rí ìrẹ́rẹ́ lọ pẹ̀lú àgọ́ ìdàjí jẹmọ́ ẹ̀kọ́ sí pẹ̀lú òkèkè yóò nǹkan ti kí o ẹ̀yin lẹ́lẹ́ làáfíà o ẹ̀yin lẹ́sí ní o ọwọ́ apá gbogbo ní tí wọ́n torí ẹ̀dá agolo lọ́wọ́ pátì àfààní ìrì tí ó tó orí padà òun ojú tó fi gbà tí ìṣe tẹ̀tẹ̀ máa ní pìyà tí mọ́ ni ìwọ́n tó lọ ń fẹ́ ọ̀kọ́ ọ̀pọ̀ ọlẹ́kún tọ́ wọ́n sọ gbogbo ayé tó wọ́n wá dọ̀gbàlà kí jésù ọmọ ayé ẹnìkankan sí ọ̀yọ́ ọláyé ti ẹnìkan kọ fún ọ. ìdè náà yẹ bọ̀ lọ́kùn sàlàfà nínú mẹ́ta tó lọ́mọ yẹn sí àǹtá àbùdù ihò ẹ̀yẹ máa yẹn pa pọ̀ mọ́ gbogbo ọ̀dà pọ̀ mọ́ náà

kẹfẹ́rí kan ò ní gbádùn bẹ́ẹ̀ ó sì kó fún ẹlòmí rẹ̀rẹ̀ ẹlòmí ò tún mọ̀rọ̀ yọ́ lọ́lọ́ gbàgbé ẹ̀ sí lọ àwọn olùgbé ẹ̀ṣẹ̀ ọjà ọjà wa mọ́kó láì jẹ́ wọ́n ti múlẹ̀ kẹ̀kẹ́ náà ọmọbìnrin méjèèjì kan láti pé tá a bá tí wọ́n rí sọ́nà bá ní pé lọ́dà ìjọ́nà náà tó mú sọ ẹgbẹ́ kan tọkọ kabi one thousand agana mẹ́wàá fún ah, mo kàn sí pé pé ìrò kó ọgbẹ́ ti ìjọ ẹsẹ̀ rẹ ló bu yìí gbogbo ètò rẹ ti gbẹ bóyá ló ti ti ẹ̀jókòó náà kọ́kọ́ mọ̀mọ́ tútù náà ní ṣọ́ọ̀pù pẹ̀lẹ́ ah, ok ìrì náà tí o ti ẹ̀ ń sọ fáwọn èèyàn ojú oorun ti rí mi àbójú ayé ah, pákéjì mi ẹlẹ́ẹ̀kejì jẹ́mọ́ ẹ̀rù nǹkan bẹ́ẹ̀ ẹ máa ti lọ ẹ má pa nǹkan kan pọ̀ mọ́ ibẹ̀ ní sí níwà bàbá wa kan wọ́n bẹ̀rẹ̀ sí ewu èkó èèyàn dáadáa ni wọ́n akin ẹ̀dá ni wọ́n wọ́n sì ní ayé àti ètò kékeré ń fi láàárọ̀ ọjọ́ lẹ́kọ̀ọ́ ní ẹ̀sìn ìṣẹ́ wọn gbogbo nǹkan ọ̀jọ́ra wọn ní bá lọ fàgbára kéwù

àjànúdé wọ́n jọ ń sọ̀rẹ̀ ọ̀rẹ́ wọ́n sì ń dáná lọ mọ́nàmọ́ná nkàlùkù ń bẹ̀rẹ̀ àwọn lọ́wọ́ ẹ̀ nkankan làlìjànú kan bá dénú àwọn ọ̀rẹ́ wọn jọ kan ọwọ́ ajẹ́nu Ramadan kókókókó lọ́bàkàtà à ah, tí ó fi àmọ̀ rẹ̀ wúlọ̀ kan ó ní ọ̀rẹ́ wàlẹ́ ibi ní pa mẹ́bọ̀ àjànú sọ báwọn wàlẹ́ ibi ẹbí gidi ẹbí gidi ọ̀rà òbúrú tí sẹ́láwẹ̀ kó oṣù àwọn alájùmọ̀ tá a sì nù ọ̀

wọn ọ̀ọ̀ jọjẹbo sọ báwa wà ní Ramadan àwọn gbáwẹ̀ lọ gbàgbọ́ jọ náà ọ̀rẹ́ bébí ṣe ń pa yìí kó o lè mọ̀ fún mo nífẹ̀ẹ́ rẹ̀ àjọjẹ ni ẹgbẹ́ ọ̀gbọ́n mi gbáwẹ̀ ó ní àwọ̀ òkè ẹ̀sìn bí nǹkan gidi ti ẹ̀ ń pa ni yáàjà gbọ́ jọ náà wọ́n sàjọ ń dragẹ̀ sí inú bàbí bàbá bàbá ní à títí bá jàgbá àwọn mi ò ní jáde ó ní ẹ̀hán èyí kí lọ fẹ́ fáwọn Ah. Ah, ah. ṣé mi ọjà òyọ́dọ̀ rẹ̀ ọjà òyọ́dọ̀ mi ọ̀ọ̀ ṣé bọ́ rẹ̀ ní a àdéhùn ọlọ́sìn tó gbogbo túbọ̀ nígbà lọ́bàá tó fún mi kí lọ́wọ́ fẹ́ bá ní ìsìn wọ́n kọ́kọ́ jẹ tiẹ̀ náà wọ́n tó gbàgbọ́ wọ́n tó fi náà lẹ́nu ká olórí burúkú tí wọ́n pè náà lọ jẹ́ ó ní òun ìbọn ni àti ká àdábọ̀rin kí n bá ti ní lọ́nà mi wàláì bàbá sí ìbáàlì jẹ̀nùjà wọ́n ti jọ dàrú wọ́n jọ fọ̀pọ̀ gbogbo nǹkan wá jẹ́ nǹkan wọn tí má sì tẹ̀rí ló lé bàbá bàbá gbé ogun ẹ̀ lọ fọmọlẹ̀ lọ́dàánú gbàdégbàjà ó bu pélé ó kò bá mi. kò yé bàbá wípé ń bọ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ tí èèwọ̀ ń kú lọ́dọ̀ náà. bàbá ní bí mo ṣe di ẹni tí ò lu àdìjànù mánu. jẹ̀máà nígbà tí ẹ̀ ń lò náà wọ́n ọ̀rọ̀ kọ ilé tí ẹ̀ ń lò náà ni ẹ̀ ń gbà náà ẹ̀ sì lè pàdé wọn ta kẹ́ ẹ sọ wípé àwọn eléyìí lẹ́fún ẹ̀ tí wọ́n jọ máa pọ̀ lẹ́fún ẹ̀ Dangote ni àárín abẹ́rẹ́ ìjọba lọ. àìmọye ti á bẹ́ẹ̀ ìyìn tó láyé máa ló fi ẹ máa sìn ní mọ́ wọn ní àwọn tí ń ṣe ní kìíní o ìjẹ́sì ìfẹ́ náà rí bẹ́ẹ̀ o. àwọn ọ̀rẹ́ mẹ́ta wọ́n ti parí ilé kéwù wá wà kú bàbá tí wọ́n fún ọ ní nǹkan tí wọ́n lò bàbá yẹn wá sọ fún ẹ pé n tí mo lè ṣe ṣe ah, ẹ lérè gbé ẹ̀jẹ̀ rẹ̀ nínú àbá bíi tán òun làwọn èèhàn táwọn fẹ́ hàn ah, gbogbo nǹkan yòókù ò le ṣùgbọ́n díẹ̀ díẹ̀ ní pọ́blẹ́mù wọ́n sá kó bọ̀ wà láwọn orí ìkànnì wọn sọ pé à òun wọn lọ sọ lábàá wọn fáwọn ọdẹ fẹ́ẹ̀ fẹ́ ti di tí wọ́n bá mú láàyè wọ́n sá kò mọ́ láàrin bí oṣù márùn-ún mẹ́fà wọ́n sábà rí egbin mú wọ́n dùn wọ́n gbẹ̀jẹ̀ rẹ̀ wọ́n sáré àwọn okò àjẹ́ náà wọ́n hàn wọ́n hàn náà hàn tán ọ̀parí sẹ́wọ̀n wọ́n wà bẹ̀rẹ̀ ní tí wọ́n máa fà àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n rọ̀ kí wọ́n gbé nǹkan sáàrin nígbà ń fà àwọn mẹ́tẹ̀ẹ̀ta fa kìnìún ó kẹ́ẹ̀mọ̀ tó bá wò sí lójú wọn wọ́n ti mú lé wo pé sọ́mọ̀ náà rí gbogbo ibi tí àtẹ̀sọ̀ bá ti lu nígbà tó pàlù nǹkan tó kàtẹ̀sọ̀ wọ́n wá wà ní pé sọ́mọ̀ dàrẹ́ tuntun rí àwọn nígbà tó sà ó di làwùjọ bára wọn ta ó kàrí sí wòra wọn lójú tí fìlà kúrò lórí bẹ́ẹ̀ kan náà aṣọ náà kúrò ṣòkòtò kúrò tí yẹ ti lọ nígbà òtútù títọ́ ti pátá ọlọ́rọ̀ àwọn ọkọ̀ ọ̀ pé ha ìsí nǹkan ìwọ́ kò rí ọ̀dà ló ń kálukú bíi pátì kí ni mú bẹ̀ àìsàn ẹ ń bá wọ̀yọ̀ ní bá wípé ta ni tó ta ni mọ́ ọtí láti tí wọ́n gbọ́ ọ̀dára bàbá wa kan lọ́yọ̀ wọ́n ní gbogbo ntẹ́dà máa lé láyé làwọn lẹ́kọ̀ọ́ sí ìdáwọn bá ibi ọ̀nà bá ti yọjú sí báyìí àwọn ọ̀tọ̀ fún ọbẹ̀ ni báwọn ìyàwó gbèsè ní ọ̀dà báwọn ọ̀dẹ́ gbèsè ìyàrá wọn máa jẹ kò sí lé kọ̀tọ̀fọ̀ kò sí ẹ̀kẹ́ ayé náà wà àtàrà ní tẹ́lẹ̀ méjì ah, wa ẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ bá ilé ìdígbò dọ́rọ̀ kò ń rí à wọ́n ń bà wọ́n ti fi wáyì pé gbogbo ẹ̀ náà lọ́wọ́ tí ìbẹ́nì kan ló mú ọ wá ṣé ó lè ṣe kí ni nǹkan ṣé ó lè ṣe ìtọ́hàn ọ̀pọ̀ díẹ̀ ṣùgbọ́n tó bá lè farabalẹ̀ pé nǹkan bọ̀ sí kọjá tó hù ní kò burú wọ́n sá fún ní tí wọ́n bí kìíní kan mílíọ̀nù ní ìgbà ṣùgbọ́n tó bá ti ń fọ̀ ọ́ máa fọ̀ sínú ìta sùn ńlá ńlọ́ máa fọ̀ sí.

ọwọ́ àjókò tó bá ti ń fakiri ni ma kọ bọ nụ agbada yọ́ ma fi rárá kò sí tó lé ń bẹ́ wọ́n parí gbogbo náà ni ilé tó jẹ́ ilé àwọn ságbére wọ́n náà bẹ̀rẹ̀ sí lọ nígbà tí ń pé bìtẹ̀jú márùn wọ́n kọ́ bọnú agbada wọ́n ma fi rárá nígbà pé wọ́n ló tó nǹkan bíi two thirty ó lé ó ó lé ó ó pẹ́sẹ́ rí wípé olè rẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ inú ilé ọlọ́pàá àwọ̀ yìí ọkà wọn kó olè lè sáwábẹ̀ tàbí àti ẹ̀ ń wá olè nọ́mbà fẹnu pa kándù káwọn olè wà lóòkùn bí olè ṣe ń sáré bọ̀nù ọ́sà fọ ẹnu ọ̀nà tí ó ti kùkùnkùn ó fòfẹ̀ wọlé ìkẹ́ ẹsẹ̀ ẹlẹ́bà inú agbada gan ni ẹbọ sí tá ó ti ti agbada fọ́ gbogbo ọ̀tún ó ti jò lẹ́ẹ̀tì ilẹ̀ ti fàámu nítorí ọ́sà gbẹ̀yìn bàbá ó forí bàbá náà lọ ó sàgbẹ̀yìn lọ́ntì ẹ̀ wọ́n ní àkàtì ah, sùúrù ó tó bí ọgbọ̀n tẹ̀jú àwọn ògbóhùn rẹ̀ àwọn ọgbọ́n ìkẹ́ńlé olè náà àtẹ̀yìntẹ́ ìlúwẹ̀ náà àtòlùọ̀ náà ológun kú ní iṣẹ́ ẹ̀bàyé ètò wọn jẹ́ àbá pátá náà ti kándù padà náà ó sì ti agbẹ́dá fọ́ ògùn ẹgbẹ́ padà èmi tí ìtumọ̀ nǹkan àpòkù ti gẹ́rẹ́ fàtán wọn náà bá kó ma. àṣejú fún náà tù sí ni pé ẹgbẹ́ rẹ̀ ọ́ máa gbẹ bí pọ̀kẹ́jì ọ̀ máa gbẹ bí bá ti ń kọ́ bọ̀ àtúntì fi ń para irú ìlànà náà máa mú yóò ti yó ṣáájú kó tó kan bí ẹ̀jẹ̀ bí ọ̀bá láti gbà tó ti àǹfààní ń gbà padà ẹ̀jẹ̀ rẹ̀ ní àlùjànnú ń fà kúkúkú bàbá sádà fún. àtúbà títẹ ní ọba wọn káàkiri ilé náà ti ah, àwọn dáná o bàbá tó sọ́sọ́ pé kíkẹ́ wọ́n sáwọn káàkiri náà ìwàkúwà bàbá ní ah, ẹ̀sìn táwọn wá sí lọ́dún náà kéde kékeré wọ́n ní bí wọ́n ṣe kàn bẹ̀ nógolo tó wọ́n sá gbogbo lọ́dọ̀ tútù wọ́n sá padà jíjọ́ kẹta nínú wa jí ayé bàbá wa ń bèrè pé tẹ́nì kankan sára wọn ah. ẹnì kankan ò rí òtẹ́ńdó rí ṣùgbọ́n àti ẹwà gbé yí wọn rí pẹ̀lú bàbá bàbá ìbànújẹ́ nà ti kú ládùúgbò irú ẹ̀tẹ́ òrè lè wọ́n lọ gbogbo tí yóò tó mú mi láyé mi máa wá ìfọ̀kànbalẹ̀ ayé tí bòmí ìjọdọ̀ rẹ lọ àwọn òtó sí mọ́ nàbá sọ sọ̀rọ̀ ọlọ́run nàbá túbá bàbá ní kèé sí ọdún tó tẹ̀lé o ọdún gẹ́gẹ́ wà láì làwọn kọ́lé gbogbo tí àwọn bá ń fàbá yìí tóra wọn ọdún ìlàrá wọn mọ́tí àkọ́kọ́ tẹ̀lé ọlọ́run ọdún ìlàwọ̀ tóra mọ́dún kẹ́yìn náà àlọ́ mọ́ka wọ́n ní láwọ̀ àti ìgbà náà nǹkan àwọn òdìkúmọ̀ ilé kìíní ẹ̀yìn ọmọ ẹgbẹ́ tọ́lọ́ wọn sọ bá ń fún àwọn ọ̀dọ́ jẹ̀mọ́ ẹni tó ti sáré lọ tó ti dààmú ẹni ń tà ń sọ ilé yé dáadáa pé irọ́ ní bẹ́ẹ̀ kìí ṣe ẹnìkan ní sọ fún mi ẹni tí ń sọ fún mi àjọjókòó ló mọ́sálásí get well mọ́ wọ́n ń ṣe wá àtìsáwọn èèyàn ní à oníṣàṣọ oní ẹgbẹ́ ń ó lè wá rọ́dọ̀ bàbá kan ọmọ odò dúró báyìí ni lórí òfurufú ọmọ lọta òwú tí ẹ̀rìn àti gbé lọ gbogbo ìrìn ìsáwò lẹ́nu kí ni kí nílẹ̀ àrùjẹ̀nù ló gbé lọ ẹ̀yìn òsìrí ó ní ìmọ̀ tó nǹkan kọ́rí ni wípé nígbà tí àbá ìlú ẹgbẹ́ tó ń ra iṣẹ́ tá a fẹ́ ṣe fọ kìí ṣe tó le ṣùgbọ́n agbára ọ̀tá tó bọ́ ọ̀ma ní tí wọ́n bàbá yìí ó di ti ẹnu gbogbo nǹkan ọmọ ìrọ̀rùn fún ni ṣùgbọ́n àwọn ó mú odó àwọn ó yí orí ẹ̀ ìdí ẹ̀ ló ti dúó wọ́n wà sókùn síbí wọ́n sókùn síbí wọ́n na ọmọ odó bẹ̀ wọ́n fòkùn sí látòkè yọ wà rọ̀ mọ́ so tọ́ba ti rọ̀ mọ́ wọ́n gbé sọ́dà wọ́n sì bọ́ ọ́lẹ̀ o wọ́n kọ́ bá parí wọ́n kọ́ parí fún wọ́n wà bọ́ọ̀lẹ̀ o ní kìtì ní ti ọ̀fà wọ́n bá ti gbẹ̀rẹ̀ one thousand two hundred and fifty ọ̀sàdà kan kankan tó lé lẹ́yìn rẹ̀ oríṣùgbọ́n kò sí ibi tí ọ̀gbọ́dọ̀ mọ́sí lára wọn wọn kọ̀kọ́ bà parí so òṣùmọ̀ fún tó bẹ̀rẹ̀ yọ gbà ọmọ odó mú so ti wọ́n kọ́rọ̀ sọ pé wọ́n wà yí ìyọdó kú lẹ́sẹ̀ rẹ̀ yọ mọ̀nù bí ojú ó ní wọ́n ń sọ fún pé ìyẹn ìwòrè tó yà tó bá sọ wọ́n lẹ̀ wọn ò rí wẹ̀ wo olùsáàsì táwọn ilé ìtẹ́ ìṣẹ́wà sí fún ìkòyé wọn wà láì pé gbogbo láti kú bẹ́jẹ̀ ọ fara balẹ̀ ó lè tí tún kàtún síta ìta ìmọ̀ kan tóba rúgbùrú gbogbo gíní ìdíwọ̀ tí sọ bẹ̀rẹ̀ tó kún òun sì ní ọ̀wọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ bí ṣe ń bà lò ń kà èyí tún kà ó lọ tún kàkà tún kàdẹ̀wọ̀ ó ní gbogbo ẹ̀ náà ẹgbẹ́ náà rè lónìí kò sí ní tẹ́wọ̀n mú bọ̀ bẹ̀ ìfọpọlọ sí èmi ìdààmú ni ìfòòró ni ayé ò wà ní ní tìmọ̀mà tí ń tí ń ti fún chọ́ọ̀chì nu tó ọba ti bì ẹ́ nìkan ń fi ọ́ ìgbẹ́ ń ṣe testimony láti chọ́ọ̀chì wọn ó ní bá Jesus láàárọ̀ yìí á bá mi dúpẹ́ gan-an ni ṣé mò ń bọ̀ mò ń bọ̀ báyìí láti di akọ́n mo wá dé mo kọ́ sọ́mọ ní sẹ́yìn ní ìdajì mo wá rìn dé ìyànà airport mo wá dúpẹ́ mo dúró bẹ́ẹ̀ ni níkà yẹn ń bọ̀ ó kẹ́ mi kọ́ ó kẹ́kẹ́ sọ pé díkọ́ mọ́ ọ̀nà mọ́tẹ̀ wọ́lẹ̀ sí ní ìkẹsẹ̀ wọ́lẹ̀ sí ní ọba mi dúpọ̀ lọ́wọ́ títẹ̀ tí òde wọn gbé mi lọ ọkọlọ́dà jẹ̀mọ́ àwọn èèyàn ọ̀lọ́lọ́run wọ́n tẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ kí wọ́n wọ́n tó ọlọ́lọ́run tánàbì sì jí ọlọ́run fọ́ kí ló tún kí ló sọ́sọ́lá gbogbo ìjánsọ́lẹ̀ nígbà ni wọ́n máa sọ fíán ìlànà tẹ̀sẹ̀ntọ̀ nìyẹn ìlànà mọ́sọ̀gùn fíán ìlànà tẹ̀sẹ̀ntọ̀ nìyẹn tí wọ́n tún fún òsì fọwọ́ máa ìlànà tí a tó à ń tọ̀nù àti ó bá pẹ̀lú aláàfà àwọn aláàfà àti àná tí o bá sọjà tó já mọ́ kí lọ́dọ̀ wọn kínníkínní ọlọ́run ló túkù tó ń tọ́ ó ti nu wàhálà ni nínú àánú ọlọ́run ni kéèyàn gbọ́n tó lọ́n fi rán nàbì kò yírí ẹ̀ka ẹ̀ka mímbà táwọn èèyàn ó ti dúró lónìí tọ́jọ́ kọ́dọ̀ wọn fẹ́ dúró sí àwọn èèyàn tó ń bẹ́ta sí sáà fún iwájú ìgbà bí ó fún búrẹ́dì kí lẹ kó wa mọ́sálásí ní tí ọjọ́ mọ́ ti tọ́ ní tí ọjọ́ mọ́ tà nàbì sọ̀rọ̀ sọ́lá ìnàlá yọ̀rọ̀ àǹtá àbúrú wà láti ṣekú bí iṣẹ́ à gbogbo ẹni tí ọba ti pàkẹ́kọ̀ ọmọ lọ́run tí wọ́n bá ní sọ́nà ń yọnu sí ọ kọ́lọ́lọ́ ń yọnu sí àdébìlẹ̀ sọ́dẹ̀ yẹ́rùdọ̀ ọ̀lẹ́kùn yẹ́rùdọ̀ ọ̀lẹ́kùn gbogbo ara ọjà tó ọmọ ń kọ́ lù fómi ọ̀sùn ẹ̀yìn wàláyé gbogbo síwàlà àwọn afáàmì fún bá wá sí afáàmì bá yẹn sí ìwọ́sọ̀ nkẹ́kẹ́kẹ́ rí gbogbo bó ẹ̀ sí sogun sogun sogun sogun sogun sogun tó yìí

apákan náà alukur'an ni gbogbo ẹ̀mí òkú ọlọ́run náà ni ẹ̀dí ọmọ ẹ̀yà wàlá tafarọ́kù ẹ má pín yẹlẹyẹlẹ o gbogbo bí ẹ bá rí kẹ́tì fún yẹlẹyẹlẹ ọlọ́run ayọ́nu sí à ń tí ànábì sọ fún àná. mọ́tàkì rẹ débi kí wọ́n máa bú ìsìláàmù kọ́mọ̀ ní tùmọ̀ ọ wọ́n máa bú kẹ̀kẹ́ tó o tún lọ farajọ kọ̀ wá bọ́ kọ̀ lọ́jà àwọn tààwùnù nìmọ̀ ṣe bá àwọn èyí ṣe bá àwọn tààwùnù tààkùn ní jẹ́ tààwùnù muslim rẹ̀ kẹ́ ẹ̀ dákọ̀ ìwé lẹ́tún dákọ̀ ìwọ́ obama pé ọ̀fẹ́ kí ọmọ àti wa wà á lọ jáde o ọmọ àti wà á lọ jáde sínú ẹ̀sìn náà lọ wà no no no má bí mi ọba fẹ́ fi ọmọ yìí because ẹ̀kọ́ bíyàn sí máa ń ba obìnrin lò jáde lọ́wọ́ ó dà kò burú mọ́gbà láti fọmọ yìí ṣùgbọ́n máa mi ti dàgbà èmi náà ni mo sì ń tọ́jú wọn ara ìnigbàgbọ́ ní ọlọ́run náà bọ́ ọ bá fi ẹ́ lẹ̀ tọ́ ọ lọ jáde mọ̀lẹ́kájì bí lọ́ọ́ máa tọ́jú wọn ara ń tàn sọ̀rọ̀ ẹ̀ máa dá ń sọ́dún lọ́wọ́ sáà tún bíi league kí ló bọ̀ sọ fún ìmọ̀ ìsìlámù tí ní ìsìlámù lọ́pọ̀ ọgbọ́ àpapọ̀ tí ẹ̀ bá wá pẹ̀lẹ̀ tẹ́ bíi league ọmọ ìyá àti nínú ẹ̀sìn mùsùlùmí mọ́mọ́ tí ń bá tí ì kí o ṣe ń tí èsè ìsìlámù òkúra ń tà áwùnù òkúra ń ìwọ lọ mọ́ ń tó wà láti lókó rẹ̀ sí nǹkan kan yàrá bí pé à èmi ọmọ wa bọ́ ọ lò nígbà ló ń tánà bí sọ ọba àwa fi nǹkan ní ìdé mi lò kọ́ mú kẹ̀ fún mi nígbà kó sì máa rẹ́rìn sí mi pé <laughs> lè dá àbàdì àfẹ́ fún yẹn yóò dọ̀rọ̀ jẹ́ mi tó fún mọ́bí ọ̀n lọ sẹ́ni tó bí àmì ti sọ fún wa. jọ̀mọ́ ẹ máa pín ẹ̀mí káàkiri o àìjọ ọlọ́sọ̀lá àtúlàwá o owó ìsálùsùn náà o ọ̀sọ̀lá àtúlàwá o ààrẹ sunday sunday ńlá máa ń lọ kílùkọ rẹ̀ sí àwọn jẹ̀mọ́ obì olóbìn àtọkùn ọlọ́kùnrin wọ́n máa jọ jópọ̀ wọ́n náà fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kí lè ju ànábì kí ló fi ju ànábì wa sọ̀rọ̀sọ́lá kí ló fi jọ gbogbo lélẹ̀ ọ̀pọ̀ oúnkàlùkù ọwọ́dún ọ̀kalẹ̀ lónìí àwakọlọkọ mọ́ àfáà sàlàtù lọ́kọ̀ ìyàwó lálàkálà tọwọ́sẹ́ ìdè lọ́kọ̀ rẹ̀ kí ló ní

wọn àwájú máa ń wà ní dẹbí a bá tún kú wọ́n kò fọmọ rọ́pò pé àti alọ́mọtí ọmọ wa jẹ́ ìwà lọ́sàlátù ẹ wá pín àkalẹ̀ pé mọ́mọ́ ní ẹ̀yìn ẹ kàn bá ní sẹnu táyà tí wa pé dàdà ní táyà ọmọ táyà ọdún kan wọ́n mú ọjà ya wa kan ní gbági èmi náà ara gbági ni mi ẹni tí ń ṣe ń bí sí mi ìyàwó ń sọ fún pé ah, tí mo jù ọlọ́mọ ọlọ́ ọwọ́ apá àti mi máa tú bí n tó ń tú ó tún wá mọ́jà mi ah, ò da àwọn sọ ah, ọ̀dà àwọn yóò ń bẹ mọ́ ọ̀lẹ́ kéńké ni a tí mú dẹ́sùn bá mi báyìí bọ́tà àṣàbí lẹ́nu tẹ́ǹtì ọ̀gá fábíà kò sì tí èwo ò létí láì rí kakulétọ̀ kò sí èwo létí tí wọ́n bá ń pàṣẹ ìlú ọ̀n mọ́ wa ní ọmọ àti tí wọ́n bá dá alẹ́ fún ọ ò létí wọ́n náírà rẹ wọn jẹ èyí ò yé wọn ṣùgbọ́n ìtọ́nà wọn gbà ó ń kálukú ní ṣe bó wọn ṣọ́nà àmọ́ nǹkan bá dé mẹ́jọ àwọn máa tẹ̀síwájú bí hadith àbí ìrọ́rọ́ yìí nípa wípé wà á ń tẹ àtẹ́sìmù bí hablillahi jami'a wala tafarraqu kí ló kó bóúnjẹ kí ló kó bá oúnjẹ lọ́jọ́ tí wọn ò ti jẹ oúnjẹ mọ́ ilẹ̀ àdáwò ti bá wọn oúnjẹ gbogbo oúnjẹ tẹ́lẹ̀ kò sì sí wàhálà nígbà yá nìkan yabó òde ó lèmi lẹ̀bà nìkan mẹ́ta lọ́rùn fùfú lèmi nìkan lèmi nìyẹn tí gbẹ wọn ń gbọ́ bẹ́ẹ̀ dé wọ́n wá gbé ilá lọ sọ́dọ̀ yẹn ó ní mòrò kórìí yóò pè kí ni ẹgbẹ́ òfin àti láti ọmọ yọ̀dànù lórí mi tí òun ní nìyí gbádùn rẹ̀ ẹ̀fọ́ ni ló gbé mi lọ kẹ́mẹ̀ pé kò gbóúnjẹ mẹ́rin bí ọ̀sán bẹ́ẹ̀ wọ́n gbé láìsì dé wọ́n gbé lásẹ̀gbẹ̀ rẹ̀ pé mi láì ti ń wò nínú bí kí ni kí ni kí ni pọ́blẹ́mù yìí ó ní ah, tí mo sọ fún mi náà bọ́ọ̀sì ni ìrà yóò di omi fìdí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ta ló sọ fún bọ́ọ̀sì ilá lọkọ̀ ní ráìsì ni ráìsì náà ni àárín ah, mọ̀ fún ọ̀nà ti ẹ̀sọ́ bẹ́ẹ̀ òsìkí dúró lẹ́gbẹ̀ẹ́ alápà alápà náà bẹ̀rẹ̀ sí ń bínú níjọ́ tí àwọn oúnjẹ sọ páwọn òjò oúnjẹ mẹ́tọ́ ń kálukú fọ́ọ̀mù ẹ̀tẹ̀ wá ń bá wọn àìjọ tí wá dé ayé náà wá ń yẹ pẹrẹ wọn wọn wá ara sírí wọn. anúkà sílẹ̀ mi sọ̀rọ̀ tó pọ̀n bẹ̀rẹ̀ insha Allah náà tó bá dé mẹ́jọ a máa kílẹ̀ rẹ̀ sí tí ń ka nà fílẹ̀ mọ̀rẹ̀ bá kì í ya tọ́lọ̀ ń tọ́lẹ̀ mi ọ̀bà tí ì gbà á ń bẹ̀ ń jọkàn sọ rẹ̀ kó jẹ́ àwọn àmì ẹni tí ó yọ̀nù láyé àtàlẹ̀ kíámà kó lo bo wa fún yọ̀nù rẹ̀ kọ́mọ́ lo wa fún gbìnú rẹ̀. alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal wa ja'ala adh-dhulumati wan ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا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 إذ يعظه يا بني لا تشرك بالله ثم أمر ابنه باتباع سبيل المنيبين إلى الله سبحانه وتعالى المتوكلين عليه حقا هم الأنبياء والمرسلون وعلى رأسهم نبينا محمد نبينا محمد صلى الله عليه وسلم أمتنا من أراد يتبع سبيل رسول الله صلى الله عليه وسلم فعليه بالكتاب والسنة ففيهما هدايته وفيهما هديه وإن رسول الله صلى الله عليه وسلم لما سئلت أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها الصديقة بنت الصديق عن خلق رسول الله صلى الله عليه وسلم ماذا قالت؟ قالت بنقه القرآن كان رسول الله صلى الله عليه وسلم يعيد قوما ويزجرهم ويرددهم في مرضاة الله وكان ينهاهم أما يغضب الله سبحانه وتعالى ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم جمع المسلمين وجعل كلمتهم واحدة وهدفهم واحدا ووحده الله سبحانه وتعالى به ووحد الله الأمة به قال رسول الله صلى الله عليه وسلم من حديث الذي أخرجه مسلم حديث أبي هريرة رضي الله تعالى عن أرضاه لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يحقر ولا يخذله بحسب امرئ من الشر أن يهجر أخوه المسلم المسلم على المسلم حرام ماله دمه وماله وعرضه وهذا الرسول صلوات ربي وسلامه عليه كان يرحم الناس بالناس وكان يقوي ما بين المسلمين ويربط بعضهم ببعض وكان صلوات الله وسلامه عليه يعلمهم أن المسلمين بعضهم أولياء بعض أن نحن على ما تركنا عليه رسول الله صلى الله عليه وسلم أن نحن متمسكون بهدي رسول الله صلى الله عليه وسلم أكنا نوحد الله ونفرده بالعبادة بارك الله لي ولكم في القرآن والسنة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 أما بعد فيا عباد الله اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام مما وحد رسول الله صلى الله عليه وسلم به هذه الأمة أن يفرد الله سبحانه وتعالى بالعبادة وأن نعبده ولا نشرك به شيئا لذلك جاء من حديث برا أيضا أخذه من مسلم أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله يرضى لكم ثلاثة ويسخط لكم ثلاثة وفي رواية ويكرم لكم ثلاثة يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا ولا تفرقوا وأن تناصحوا من ولاه الله أمركم ويكره, ويكره لكم ثلاثة قيل وقال وكثرة السؤال وإضاعة المال إن رسول الله صلى الله عليه وسلم حذرنا من عدل الأشياء الثلاثة وسنأتي ببيانهن بيانا واقيا إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في العمر بقية نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا أحصي أعداءك وأعداءنا عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شفاة المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا يا رب العالمين اللهم ربنا اجعلنا في سلك من أحببت اللهم اللهم ربنا لا تولي علينا شرارنا